What is this magic? What is this magic? I need that magic. I did, oh, yeah. bá wa ká lọ ká sáré dábàrà bo sẹ̀kẹ̀rẹ̀ kó sọ̀kun ẹ̀ lẹ̀ ẹ̀ káàbọ̀. Awesome, this is a go. How much you want better? This is a go. don't pass it, but this is a go. Ewe match is a go. Refitika is a go. Forward, Gbewole is a go. So what if it's penalty is a go? Mo ti dé o. Ibo Beckham is a go. out is a go. Ṣé lélẹ̀ yín wà bínú kóró pé ṣé ẹ ti délé ni àbẹ́ ẹ sì wà lójú ọ̀nà? èmi ọmọ yín àbúrò yín ọ̀rẹ́ yín afis ọmọ oyèbámijí náà ni o. ẹ ti mọ̀ pé tí n bá ti dé mo dé láti fún yín tán ni o. lónìí pẹ́pẹ́ yìí gbọ́mọ pọ̀n aláàrò jàgbá. a fún yín ní àwọn àbájáde ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé ní ọjọ́ sátidé tó kọjá gbogbo bí wọ́n ṣe mú sí àwọn lára bí wọ́n ṣe ṣára wọn bí wọ́n ṣe fata ọ̀rara wọn lójú bí wọ́n ṣe sọra wọn di kankan tán tara wọn. oyèjá bẹ̀rẹ̀ láti orí ìdíje Premier League. Manchester City wọ́n gbo ewúro sójú Arsenal márùn-ún sódo ni o. Aston Villa Brentford odo ọ̀kan ọ̀kan náà jọgbá Brighton Aviolas wọ́n wà lé wọn wọ́n forí kọ́ta àyà lọ́wọ́ Everton Newcastle United Newcastle United àti Southampton two two náà jọgbá o ìdíje gbóná girigiri wọn ò gbà fúnra wọn norwich city àti leicester city leicester wọ́n lọ ká norwich mọ́lé wọ́n fọ́ wọ́n yà two one ní leicester ló ní àmì ayò méjì. liverpool chelsea géèmù ìtóra wọn ó mọ̀ lágbára gan o wọn wọn àná jọ gbá o ẹni tó bá wò díje yóò mọ̀ pé egun tẹ egun ni. ẹ jẹ́ á sáré lọ sórílẹ̀‐èdè Spain. Santa Figo àti Atletico Bilbao one zero ni Bilbao na Celta Figo. Elche àti Sevilla one one náà jọ gbá. Real Sociedad àti Levante one zero ní Real Sociedad na Levante o. Real Betis Real Madrid àlejò ọ̀ràn ní Real Betis gbá o Real Madrid náà wọ́n lẹ́yọ̀ kan sódò. lórílẹ̀‐èdè Italy. ìdíje náà wáyé ń bẹ̀ wọ́n nara wọn bò síra wọn lára. Inter Milan four zero nọ́nà Genoa. Verona àti Sassuolo Sassuolo na three Verona ní two three two three náà jọ gbá o Sassuolo ló win. Empoli àti Lazio àlejò àlejò ọ̀ràn ní Empoli gbà o Lazio náà wọ́n ní mẹ́ta sẹ́yọ̀ kan inú àwọn ọmọ Lazio náà ti mọ̀ dùn báwọn wọn ò láwọn ti dé Torino Atlanta Atlanta ló ló win game yẹn Atlanta náà wọ́n náà. Atlanta na two Torino ní ẹyọ kan. I need that man. Ewé is ṣe go. Rẹ́fìtìkà ṣe go. Fọwọ́ gbé wọlé ṣe go. Sọ́wọ́ ibi pẹ́nàtì ṣe go go. Ibo Beckham ṣe go. Cassius ṣe go. Wábíyẹlẹ ṣe go. Nàìjíríà ṣe go. Ọ̀kadìmọ̀ ṣe go. Ìmàkà ṣe go.

ṣùgbọ́n àwọn àná jọ gbá ìdíje yẹn tóra wọn gan. bọ́tún àti maize two zero ní bọ́tún náà wọ́n na maize ní méjì sódo. So Bayer Leverkusen four zero ló na Borussia Dort Borussia Dort Mönchengladbach ẹ má bínú eyín mi fẹ́ yọ. Freiburg àti Dortmund Freiburg na two Dortmund ní ẹyọ kan àwọn òdì àwọn ìdíje yìí bó ṣe ń ṣẹlẹ̀ ní òpin ọ̀sẹ̀ tó lọ ìyẹn ní ọjọ́ sátidé làṣẹ mú wá sétí yìí. ẹ rí i pé díje pọ̀ gan-an tá a bá parọ́ àwọn pléyà náà ń gbìyànjú. ṣèmi nìkan ló mọ wà lórí ètò lọ́jọ́ tòní ẹ mọ̀ pa fún yín tán náà ni kó lè dún kó lè dùn àwọn sport analyst ayé wọn wà lẹ́gbẹ̀ẹ́ mi ń bí ọ̀rẹ́ mi náà ni ọ̀rẹ́ mi dáadáa Ògúnṣọlá Ògúnwálé Ògúnṣọlá ló kọ rẹ̀ àjọmọ ìyànnà náà gbogbo bó ṣe lọ lọ́jọ́ sátidé tó kọjá lópin ọ̀sẹ̀ tó kọjá wọn ò mọ̀ tú u palẹ̀. Mr. Ògúnṣọlá ẹ bá dárúkọ yín fáwọn aráalé. ẹ kú àsìkò yìí o níbi gbogbo tẹ́ ti ń gbọ́ wa o inú ilé lẹ́yìn wà ní ọ́fíìsì lẹ wà ní inú mọ́tò lẹ wà ní tẹ́ ti ń gbádùn ètò yìí ẹ kú àsìkò tá a wáyé o orúkọ tèmi ni Ògúnwálé Ògúnṣọlá tí mo jẹ́ ẹgbẹ́ mo jẹ́ ẹgbẹ́ mo jẹ́ ẹ ọ̀nà tí mo jẹ́ ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United àkan lára àwọn olólùfẹ́ rẹ̀ ni mo jẹ́ tọkàntọkàn ní o ẹ mọ̀ bá wa ká lọ o. ẹ gbọ́ ẹ láàrin Man City àti àti Arsenal kí ẹ bá a yànnà náà báwo ló ṣe lọ ṣé góòlù góòtàn tí Man City go Arsenal tí ò wá pọ̀ jù wọ́n fẹ́ dá wọn padà sí relegation ni. ká mọ̀ parọ́ ká mọ̀ jalè ní tí Man City ṣe ẹgbẹ́ agbábọ́ọ̀lù Man City ní tí wọ́n dánwò jọ náà ó ní agbára pọ̀ wọ́n ti ẹ̀ wò ó ṣe fún ara pé bóyá àwọn jọ wà ní England team wọ́n kàn mú wọn wọ́n ṣe wọ́n bẹ́lẹ̀bẹ́lẹ̀ wọ́n ṣe wọ́n báṣubàṣu wọ́n kàn wá ń tẹ̀sẹ̀ lójú wọ́n ń tẹ̀sẹ̀ lójú wọ́n ń tẹ̀sẹ̀ lójú títí títí tó fi pé márùn. ẹ̀rọ a máa sọ̀rọ̀ àwọn masina inú mọ̀ bíyàn báwọn o kí wọ́n mọ̀mọ́ lẹ́yìn sọ tẹ̀wọ̀n. ẹ ò tọrọ là ń sọ ò tọrọ bí ìsọkúsọ ní ṣe máa ń rí. ẹ ṣe mọ̀ pé season ṣe bẹ̀rẹ̀ ni nígbà tí season sì bẹ̀rẹ̀ Arsenal ló lékè tébù ní ìsìn báyìí ipò kelo la lè sọ pé wà. ẹ àlè sọ pé wọ́n lékè tébù náà ṣùgbọ́n àtẹ̀yìn náà ti bẹ̀rẹ̀ torí ta bá ní ká wo orí tébù tábìlì England báyìí àrípá àwọn náà bẹ̀rẹ̀ látẹ̀yìn ìyẹn nọ́mbà twenty pátápátá. kí wàá ṣé wọn ìrètí kankan sì wà fún ọ pé wọn ó gba ife ẹ̀yẹ Premiership. tá a bá ní ká fi ojú sùnùkùn wò bí ọ̀rọ̀ ṣe ń lọ yìí ká yọ tọ̀tẹ̀ kú ò ká tó fi tọ̀tẹ̀ kún ọ̀rọ̀ pé mi é sọmọ Arsenal kọ́lé tí mo ń sọ yìí o tẹ̀ Manchester United ni mí olólùfẹ́ wọn tọkàntọkàn ni mí tásẹ̀nà bá ń bá lọ báyìí ìtàn tí wọ́n kọ rí kó má ṣe pé bóyá ọdún yìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ń kọ́ o torí ta bá ní káwọ́ tán wọn wọn lọ relegation rí kó má ṣe pé bóyá tá bá ń bá lọ báyìí kó má ṣe pé bóyá wọ́n padà lọ relegation o torí odidi big team tí wọ́n náà báyìí rárá èpè kọ́ òótọ́ ọ̀rọ̀ ni bí ìsọkúsọ ni, ṣe máa ń rí àá máa ń wí náà ni tẹ́ bá ń bá lọ báyìí wọn lè parí ibi síbi tó dáa. ó dáa ẹjẹ ẹjẹ ẹjẹ tún lápá bíi Man City pẹ̀lú bọ́n ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú ní season yìí ṣé ẹ rò pé àwọn ohun tún gbé ife lọ́lé. ṣé ẹ rí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City ká yọ tọ̀tẹ̀ kú ká tó fi tọ̀tẹ̀ kú wọ́n dáa irinṣẹ́ wọn dáa ṣùgbọ́n bíi tí à ń bá lọ yìí ìlé tí lérò pa àwọn ó gbèfè e lọ lé o torí àwọn ọmọ tèmi náà àwọn Manchester United wọ́n ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ah, ah. àwa náà sì fẹ́ gbèfè e ah. n tó dá o sì fẹ́ nìkan. ẹ ṣú ọ̀pọ̀ ṣe ṣe pẹ̀lú instrument wọ́n mọ̀ tún gbé Greenish hundred million pounds. wọ́n gbé e. mo gbogbo ẹ̀ pátá la gbọ́ gbogbo ẹ̀ la rí àmọ̀ pé wọ́n dáa tayọ tẹ̀gànkù ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City wọ́n wọ́n fakọyọ wọ́n ń gbìyànjú agbára tiwọn ṣùgbọ́n èmi náà ti dé bíbà Manchester United náà ti dé bíbà àwa náà wá ṣeré àṣeré o. ẹ amọ̀ pé ẹ̀ wá ṣeré ṣùgbọ́n ṣẹ̀mọ́ pé kì í ṣẹ̀yìn náà lè ẹ̀ ń sanwó ọ̀yà wọn àwọn náà sì wá tẹ́pà ṣẹ̀mọ́ pé ife ẹ̀yẹ làwọn náà wọ́n sì wọ́n múra ṣiṣẹ́ tá à wí gidi gan torí wọ́n ń ṣe lójú méjèèjì ni. ǹjẹ́ ǹjẹ́ kí lẹ rí sọ sí pẹ̀lú owó tí wọ́n ná àti owó tí Arsenal ná ṣe bí mo ṣe ń gbọ́ mò ń gbọ́ pé ní Arsenal ló náwó jù ní season yìí mò ń gbọ́ pé ní Arsenal ló náwó jù pẹ̀lú owó tó ń ná àti ní tí Man City ná tó tún wá ń jẹ five zero báyìí sáà ní sáà ní wá nǹkan ṣe sọ́rọ̀ Arsenal báyìí. ká má fi ọ̀pá pọ̀lọpọ̀lọ pé jò a mọ̀ pé Arsenal ló náwó jù ní England lọ́wọ́ ẹ̀ wọ́n náwó ju Man City lọ lóòótọ́ ṣùgbọ́n iṣẹ́ tí Man City nílẹ̀ pé kì í sòní ni òjò tí ń pagún bọ́ ọjọ́ ti pẹ́ Man City ti dáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ̀tẹ̀rẹ̀gbó wọn ti lóminú tẹ́lẹ̀tẹ́lẹ̀ kì í ṣe ìsìn ni Man City ṣẹ̀ṣẹ̀ ń jẹ́ Man City tàbá ní ká jọ fojú sùnùkò láti yọ ọdún iná ti ń gbìyànjú even last season tó parí gan wọ́n gba champion tán díẹ̀ lókù ìyẹn Champions League tí ìbá ṣe ẹgbẹ́ Chelsea tó tó tó tó rẹ́ wọn lẹ́yìn wọ́n tó gbà tán díẹ̀ lókù Man City dáa a lè fi ikú oorun Arsenal kéré sí Man City wọ́n kàn jọ jẹ́ olùdíje olù ẹgbẹ́ agbábọ́ọ̀lù England ni ọ̀nà jìn síra wọn. ẹ já wo ìdíje Norwich City àti Leicester City náà ẹ já wo two one ni Leicester náà na Norwich City ǹjẹ́ ẹ tún rò pé Leicester wọn ò tuntun gbà wọ́n ṣe tún gbà ní ẹ̀yìn ní bóyá season kan àbí méjì sẹ́yìn ǹjẹ́ wọ́n tún lè tún gbà again. tá a bá ní ká wo ìdíje Norwich Leicester yẹn náà ní tèmi o tó bá ní kẹ́mi ó pírídìtì géèmù yẹn èmi ó pírídìtì pé Leicester dáa torí tá a bá ní ká wo ẹgbẹ́ agbábọ́ọ̀lù Leicester City irinṣẹ́ wọn dáa. bí àwọn wo bí àwọn wo. tá a bá ní ká wo àwọn ọmọ tí wọ́n wà ní ọwọ́ wájú wọn yẹn èmi ni ìyánàchọ ni o èmi ni fádì ni o gbogbo àwọn ọmọ wọn ń ṣiṣẹ́ takuntakun tá a bá tún ní ká wá wojú wo àárín wọn ọmọ kan wà tó jẹ́ ọmọ agbábọ́ọ̀lù Nàìjíríà wọn ah, ọmọ yẹn wọ́n ń ṣe takuntakun láàrin wọn tí wọ́n pè ní Wilfred Ndidi. Eh. ọmọ ìdá eh, tó bá ti wà ní àárín òun ó kọ ẹni tí ó kọjá. ọmọ wa mọ̀ ni. ọmọ wa ni inú wa máa ń dùn tá a bá rí lórí fídì pé ndidi ó káre òkú sẹ́rẹ̀ tó tó wá rí ìyá nàtsọ́ wájú ó máa ń fìdí ẹ̀ pa ká máa wà á fọ́ọ̀lù àpá bọ́ọ̀lù ọ̀pẹ̀lẹ̀pẹ̀lẹ̀ norwich city ò lè mú leicester àwa ti mọ̀ tẹ́lẹ̀ pé kò lè mú un wọn náà kàn gbìyànjú agbára ẹ̀ ló fi lọ bá ń lé tó fi àwọn yorùbá ní àìlèjà ni tá a bá bá mi ò débì tí mo bá lè jà tó sùọ̀ fún mi kí ni jẹ́lé ń lọ ká ọ mọ́lé ń sì lọ nà ọ mọ́lé ń tí Leicester ṣe fún Norwich City nu tó fi lọ ká mọ́lé tó fi lọ nà ní àmì ayò méjì sẹ́yọ̀ kan ó jura wọn lọ olóòtú olóòtú ó jura wọn lọ. ó jura wọn lọ ẹ ń sọ pé Leicester ní irinṣẹ́ tó tó tó gáyàtà. ó ní irinṣẹ́ tá a bá ní káwọ ìbẹ̀rẹ̀ sísìn yìí ó ti nà Man City ṣé wọn ò mọ ọ̀rọ̀ pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ní ṣé wọn rọ ọmọ kankan. ọmọ mélòó náà wọn ná láti owó tí Man City àti Arsenal ná lọ́wọ́ ìṣirẹ tó bá gbá Arsenal gan mú lọ́wọ́ yìí. tẹ́wà ń sọ ni pé tó bá gbá Arsenal yóò tún fi àti Arsenal. yóò kàn lápá yóò kàn lápá yóò kàn Arsenal lápá òótọ́ ọ̀rọ̀ ni <laughs> òótọ́ ọ̀rọ̀ ni. Mr Wale ẹ mọ̀ mọ̀ nǹkan tẹ́ mọ̀ sọ ẹ mọ̀ mọ̀ nǹkan tẹ́ mọ̀ sọ inú ó ti mọ̀ bí àwọn máa sọ. ẹ̀yin ọmọ Arsenal ẹ má bínú o òótọ́ ọ̀rọ̀ ló délẹ̀ yìí o kò lè ní ẹ mọ̀ wò pé bóyá torí pé bóyá èmi ẹ ṣe Eh, Arsenal fans pé bóyá eh, olólùfẹ́ Manchester United mi ṣùgbọ́n òótọ́ rò lè pé a mọ́ sóun. olóṣèlú. ẹ̀yin ọmọ Arsenal ẹ má bínú o ọ̀rọ̀ ló kàn ọ̀rọ̀ tá à ń sọ kì í ṣe páàfì ń ṣe yẹ̀yẹ́ o analysis là ń ṣe. ṣẹgbọn olóòtú ti bẹ̀yìn ó ní ẹ má bínú èmi náà bẹ̀yìn o kó bá ní pé ọmọ ògùn sọlá ògùn wálé tán gbé wà ń pé ó tiẹ̀ tiẹ̀ pọ̀ jù ẹ ẹ má má bínú ọ̀rọ̀ mo ló má kọ̀rọ̀ òótọ́ rò pé a mọ́ sóhun. ṣùgbọ́n ká mọ́ pààrọ̀ Arsenal ládùúgbò ọmọ tán ń ra ọ̀hún at least ó yẹ kán ìṣòro tí wọ́n ní bí wọ́n ṣe náwó tóun ìṣòro tán ní ni kóòtù wọn pé kan lé àtẹ́tà lè sọ wọn. sẹ́ẹ̀rì àtẹ́tà ló ń fún wọn ní ìṣòro kì í ṣe pé Arsenal náà lọ́mọ Arsenal lọ́mọ wọ́n ní ọmọ ṣùgbọ́n àtẹ́tà kóòtù wọn yẹn kò mọ ọ̀tún yàtọ̀ sósì kásá sọ pé bóyá kásá olóòtú sẹ́yìn gbọ́ mi o kásá sọ pé bóyá experience rẹ̀ yẹn ò tó experience àtẹ́tà ò tó tó fi lè darí odidi klọ́ọ̀bù kan tó náà fi lè pè rẹ̀ kóòtù experience yẹn ò tó kò darí àwọn ọmọ yẹn dáadáa. nǹkan nǹkan tẹ̀ ń sọ ni pé kò kojú òṣùwọ̀n. kò kojú òṣùwọ̀n yóò dáa fún olóòtú. kò lẹ́ kò gba ẹ̀kọ́ tó wọ́n. ẹ jèrè olóòtú ẹ jèrè ẹ jèrè ibi tí ọ̀rọ̀ lọ gangan gangan lẹ sọ tẹ bá ní káwọn nǹkan olóòtú tẹ bá wo tẹ bá wo bọ́ àwọn Arsenal ẹ rí i pé àwọn ọmọ yẹn gan àwọn àwọn pléyà wọn fi inú dídùn gbá bọ́ọ̀lù mọ́ gbogbo àwọn èmi ni lòkóńgà gbogbo àwọn tọ́sẹ̀ rà ní ìsìnkọ́sẹ́ ẹ sọ pé wọn ò dáa tó. wọn tó kan wọn tó kan wọn tó kan lòkóńgà mọ̀ ń gbìyànjú. ẹ wo omi pọ̀jọ ká lọ ni olóòtú wọn ń gbìyànjú àgbà àwọn ọmọ àwọn ọmọ dáa àwọn ọmọ kéékèèké ni wọn da àtẹ̀tà tó wá ṣe nǹkan báyìí ó ṣe pa bàbá ìlẹ́ńdọ́ mẹ́ta. dìbẹ́ńdà tó tún wá ṣe rà ẹ ti gbọ́ iná mo fẹ́ mẹ́nu bà nígbà tó wá wo gbogbo òṣòro rẹ̀ pátá ó tó wá lọ Shaolin ọmọ China lásánà ní àtẹ́tà tó lọ gbé wá ó tó lọ Shaolin àwọn ọmọ tí thirteen ni ló lọ gbé wá ṣé tó kànú. ṣé ẹ ti wá rò pọ̀ ọmọ yẹn ò ní lè deliver kò ní lè fún ní nǹkan tó fẹ́ ni àbí. òun ò ṣe òun ò ṣe tagbára tiẹ̀ yóò gbìyànjú tagbára tiẹ̀ ṣùgbọ́n ní tí wọ́n nídìí ní tí wọ́n nídìí gangan kóòtù wọn ò tíì fún wọn gbogbo ohun tó sì wà ń lẹ́lẹ́ tẹ́ bá rádúrà àwọn ọmọ tó kó bọ́ta èmi làwọn William ni gbogbo wọn pátá àwọn Willock gbogbo àwọn pátá ló ti bọ́ta ló ti bọ́ta so omi pọ̀jọ kà lọ fún Arsenal. wọ́n lómi pọ̀jọ kà lọ fún Arsenal ẹ̀yàn masina ẹ̀ mọ́ bínú o ọ̀rẹ́ mi okun oyè tó lù lọ pẹ́ ọmọ Arsenal ni. this is a goal má bínú ọ̀rọ̀ ló kàn ọ̀rọ̀. malosun this is a goal. how much you. kì í ṣe pa à ń ṣe yẹ̀yẹ́ analysis àti àwọn ìṣòro tẹ́ ẹ nílò yín à ń ṣàlàyé. one better this is a go pàdó possible. ẹ Ògúnwálé Ògúnṣọlá olóòtú mo wà pẹ̀lú yín. ìjẹ́ ká tó mọ̀ lọ lórí ètò ẹ jẹ́ á sọ̀rọ̀ nípa Liverpool Chelsea one one náà jọ gbá ṣé ká sọ pé àwọn méjèèjì pé àárín wọn ni ife ẹ̀yẹ Premiership wà ní àbí kí nìkan tẹ́ ẹ rí sọ sí àárín yẹn. olóòtú ẹni tó bá wo bọ́ọ̀ ọjọ́ sátidé hùn láàrin liverpool chelsea yóò mọ̀ pé ah nǹkan tó nǹkan. pé ó tóra wọn. ah eegun keegun ni ṣùgbọ́n olóòtú kankan tí mo wá ń rí ibi géèmù ni pé mo gbóríyìn fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù chelsea. lọ́nà wo. Ah, ọ̀nà tí mo fi gbóríyìn fún wọn ni pé hmm, olóòtú kò mọ rọrùn torí tá a bá wo ìdíje òun abala àkọ́kọ́ fẹ́ parí ni ẹgbẹ́ agbábọ́ọ̀lù chelsea gba àmì red card ìyẹn àmì jáde lórí pápá. tó bá ku ten eleven. tó wá ku ten against eleven ní second half. Hmm. àwọn Chelsea wọ́n jà raburabu wọ́n jà raburabu títí títí wọ́n fi gbá àmì ọ̀kan àti ọ̀kan yẹn lọ títí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea ń gbìyànjú lọ́wọ́ ẹ o ìyẹn o wàá túmọ̀ sí pé àwọn ó gba líìgì o olóòtú èmi ò sọ fún yín pé àwọn ó gba líìgì o. wọ́n mọ̀ ti ní Lukaku. wọ́n ní Lukaku gbèsè ní Lukaku ní Man City náà ní tiẹ̀ mọ́ gbàgbé. goal machine náà ń pe Lukaku. goal machine náà ń pe ṣùgbọ́n bóun náà ṣe jẹ́ ẹ̀rọ gbàgbé agbábọ́ọ̀lù tẹ́mi náà máa ń ṣe Manchester United olólùfẹ́ wọn tọkàntọkàn mọ́ lèmi náà ẹnìkan bá lóun lọ ra goal machine tó lọ ra Lukaku èmi gan ti lọ ra goal machinery mo ti lọ ra master of goal ìyẹn òróró òróró ti dé èmi kò gbìyànjú nísinsìnyí o. ó náà ẹ wo penalty tán fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool wọ́n sọ pé kò wọ́ọ̀tì pẹ́nátì pé rẹ́fì yẹn kàn mọ̀ọ́mọ̀ ṣàánú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool. olóòtú tí òótọ́ bá délẹ̀ ẹ já wí torí bá bá bá wí àákù bá àwí náà àákù. bẹ́ẹ̀ni. òótọ́ ọ̀rọ̀ ni kò pé a mọ̀ sọ tábà wo pẹ́nátì tí wọ́n rẹ́fì mú fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool jọ náà owó tó bẹ́ẹ̀ torí tẹ bá ní ká lọ fojú sùnùkù àwọn bọ́ọ̀lù láti ẹ̀yìn látẹ̀yìn látẹ̀yìn gbogbo wa la ti mọ̀ pé téèyàn bá ti kọ̀mítì foul tó mọ̀ mọ́ kọ̀mítì foul lójú lé gbogbo wa la ti mọ̀ pé kò sí nǹkan kan míì ju red card lọ. ṣé ó mọ̀ọ́mọ̀ fọ́ gbé bọ́ọ̀lù. olóòtú tá a bá wo analysis bọ̀ yẹn dáadáa ó mọ̀ọ́mọ̀ ni torí tó bá yẹ pé kò mọ̀ọ́mọ̀ ni àárín tí wọ́n bá fẹ́ gbá free kick lójú lé tí àwọn nǹkan bá fẹ́ towọ́ sí ojúlé wọ́n ka ọwọ́ yẹn sí ara báyìí ni tó bá fẹ́ dìfẹ́ǹdì tó fẹ́ mú ẹ tó fẹ́ gbábọ̀ lójúlé ẹ kó mọ́ bá kọ̀mìtì foul toro mọ̀ pé ó lè jásí penalty ó ka ọwọ́ ẹ̀ sí ara ni tàbá ní ká wo James ló gba penalty yẹn mo rántí agbábọ́ọ̀lù tó gba penalty fún Chelsea njọ́ yẹn torí mo wò níjẹun dáadáa mo farabalẹ̀ wò ó yọ ọwọ́ yẹn kúrò lára rẹ̀ báyìí tó yọ kúrò tìbọ̀ yẹn ẹ ti rí pọ́kànlẹ̀ mọ́ mọ́ fi ọwọ́ gbé bọ̀ yẹn wá ọ̀dọ̀ àwọn olólùfẹ́ Chelsea wọ́n forí jánu wọ́n forí jánu bá ń dọ́nà pé irọ́ ni wọ́n yà wọ́n jẹ ni kò wá fìtí penalty kò wá ti red card ṣùgbọ́n ẹ̀ òótọ́ rò pé a mọ́ sóhun bá a bá wí àkù bá a sì wí àkù owó ti penalty olóòtú ntẹ́ wa sọ ni pé decision rẹ fi yẹn ó ó ó wọ ó lọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni ó lọ bẹ́ẹ̀ kò kò kò ṣe báyóbáyó nù díje òun bó ṣe kó mú un náà ló mú un ó gbìyànjú kò ṣe báyóbáyó mẹ́ẹ̀ ó dáa ẹja dáa ẹja dáa dúró ń bẹ̀ yẹn mo mọ̀ pé ẹ ti gbádùn ètò lọ́jọ́ tòní. ǹjẹ́ Mr. Wale, tá a bá tún pè ní lọ́jọ́ mi ṣé ẹ dá wa lóhùn. Ah, olóòtú kí ló dé a ní nǹkan mi à á dá yín lóhun eré bọ́ọ̀lù ni ó ti wà nú ẹ̀jẹ̀ wa tipẹ́tipẹ́ àti mò ń wo tipẹ́tipẹ́. tí èyí ṣe pé ẹ wà mọ sọ̀tẹ́ arsenal rárá o rárá o ṣùgbọ́n tó bá tún tó bá tún gbà tí ò dáa kó tó gbà náà àá tún sọ a lè rí a lè rí kámọ́ wù á tún wí náà ni. ó dà ẹ ṣe ẹ ṣe àdúpọ̀. ǹjẹ́ ẹ ṣe mo rí pé mo rí pé ẹ ti gbádùn ètò látàárọ̀ ẹ ṣé tẹ́ ẹ darapọ̀ mọ́ wa wọ́n máa ń sọ pé wọ́n máa ń sọ pé ojú ètì náà alẹ́ ojú òní tì yín ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń bá wa bọ̀ láti ọjọ́ yìí látọjọ́ ìmúmọ̀ pẹ́ ń gbádùn wa. ẹ má bínú ibi tá a bá ti ṣàṣìṣe à ń yànnà náà ni kì í ṣe páǹfìrà wa ṣe yẹ̀yẹ́ kó lè àwọn àṣìṣe tó wáyé lórí pápá àti mọ́ṣeṣe mọ́ṣe gbára wọn sí mọ́ṣe gó ara wọn là ń sọ kì í ṣe páǹfì ẹgbẹ́ agbábọ́ọ̀lù ẹ sì mọ́ gbàgbé péré là ń fọmọ ayò ṣe kì í ṣe pé àmọ́ gúnra wa ń gò àbámọ́ bára wa jà àbámọ́ bára wa ṣe nǹkan tí ò dáa. ṣàkóṣàkó ìṣègùn ẹ jẹ́ á fìfẹ́ wò ó ẹ jẹ́ á fìfẹ́ bára wa lò ká mọ̀ torí pé hàn torí pọ́ọ̀rẹ́ mi ń ṣe Chelsea èmi ń ṣe Arsenal ọ̀rẹ́ mi kan tiẹ̀ wà ọmọ Arsenal ni àánú rẹ̀ máa ń ṣe mí torí ìyá tá a máa ń sọ ẹ̀ máa ń pọ̀ ojú sì máa ń ta mi fún gbà mí. ẹ mọ̀ bínú ẹ̀ tún ni mò ń ṣe yẹ̀yẹ́ ni o. ǹjẹ́ ó dàbí a máa lọ kò sákòókò tó púpọ̀ mọ́. ọmọ yín náà ni ọ̀rẹ́ yín afis ọmọ oyèbámijí ẹ tún pàdé mi níkànnìkan náà ní ọ̀la ó dìgbà. penalties Cancels is a goal. YBNA is a goal. Nigeria is a goal. Okadimos is a goal. Imaka is a goal. Besenu J is a goal. My enemy Toba Bay is a goal. Kiri Hub is a goal. Shaku Shaku is a goal. Lójú títí ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa lórí ọ̀dàn pẹ̀lú ọmọ yín àfíìs oyèbámidí ẹ fìdí lágbèrè kẹ́ ẹ bá wa ká lọ ká sáré dá bàrà bo tẹ̀tẹ̀rẹ̀ kókó tọ̀ fún ẹ lẹ̀ ẹ káàbọ̀. sanga ló ń ṣègò ṣáná wọlé ń ṣègò ẹsikọba ń ṣègò tòró ń ṣègò náírà málí ń ṣègò olóṣó ń ṣègò ayínádé ń ṣègò ìṣègò ìṣègò ìṣègò. mo tún ti dé o mo ti dé bí mo ṣe ń dé. ṣé inú kóró pilẹ̀ yín wà ní àbínú mọ́tò. Oh, ẹkú ti mọ̀ pé tí n bá ti dé kì í gbóná kì í tutù bí iyán ló ṣe ń rí òkèlè bí iyán ó ṣọ̀wọ́n láwùjọ láwùjọ oúnjẹ. ọ̀tọ̀ọ̀tọ̀ ló rìn kò síbi tẹ́ ẹ ti lè rírú ẹ̀ ó yàtọ̀ ó special gan lónìí ètò yìí àrà tún ni. years ago back to back. a ti dé láti fún yín tán a ti dé láti jẹ́ kẹ́ ẹ mọ bó ṣe ń lọ lórí ọ̀dàn. back to the still your wife is a goal smoke up ọlọ́dínwó. gbogbo bí wọ́n ṣe fún ọ síra wọn lára bí wọ́n ṣe tẹ̀ síra wọn lójú. is a goal ṣayé lọ is a goal. bí wọ́n ṣe kóyà fúnra wọn bí wọ́n ṣe kógi bora wọn. ọmọ méjì is a goal. lọ́jọ́ ìsinmi Sunday tó kọjá ẹ á mọ̀ já yín sí i. ǹjẹ́ bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé wa látijọ́ ìta àti ń bà bọ̀ kò ní rẹ̀ yín kò ní sú yín ṣe. èmi ọmọ yín náà ni àbúrò yín afis ọmọ oyè bámijí ọ̀làríwájú ọmọ atúfọ̀sẹ̀ mọ́tòjọ́ ṣe ìyódọjà fún eléyè ní èmi ọmọ ọmọ olúfọ̀nsà ni o ilé ẹni lè wà rẹ̀. bó tún ti dé lọ́jọ́ tòní tí màá gbé yín rìn màá gbé yín sáré. lórí ètò lónìí a lọ òkè òkun a lọ sí Spain a sì dé ilẹ̀ Italy náà láti mú àwọn àbájáde ìfẹsẹ̀wọnsẹ̀ tó kọjá lọ. ẹ mọ̀ pé mo sọ fún yín lẹ́ẹ̀kan pé àrà ni ètò tòní ọwọ́ àrà ló bá dé o. kì í ṣèmi nìkan mo wà lórí ètò lónìí náà o. àwọn analyst méjì mo gbé wá. ìkan jọmọ Liverpool ìkejì jọmọ Manchester United wọ́n ti ń lérí síra wọn gidi gan. mo ní kì í ṣèmi nìkan màá gbọ́ pé ẹ̀yin náà ẹ̀yin náà ò gbọ́ ń ló jẹ́ ń kó wọn wá sórí ètò mo kó wọn wá sórí pápá mo kó wọn wá sórí ọ̀dàn kán wá fàgbà ńra wọn kó tó dijọ́ tí wọ́n pàdé fúnra wọn tí wọ́n gbé wúro síra wọn lójú táwọn àmàgbà lẹ́gbọ̀n tá má gbà tá má búrò. ayé náà ǹjẹ́ kọjọ́ tó lọ ẹ jẹ́ n sáré bọ́ sí inú ìdíje Premier League lọ́jọ́ ìsinmi tó kọjá Burnley Leeds United one one ànájọgbá Tottenham àti Watford Tottenham na wọ́n na Watford ní ẹyọ kan sódò. Wolfham Wanderers àti Manchester United one zero ní Manchester United jìnnà Wolfham. Wo Barcelona Getafe two one jọ gbá o. àwọn kan sọ pé ìgbà tí Messi ti fi Barca sílẹ̀ pé kòkò wọn lè láṣeyọrí mọ́. I need that ṣùgbọ́n ní ọ̀rẹ́ Sunday tó kọjá yìí Barca wọn na Getafe o two one. Kadic àti Osasuna two three náà gbá Osasuna ló ní three Kadic ló ní two. Ló ní two. Royal Franacano wọ́n fàgbà hàn Granada four zero nánà wọ́n. Atletico Madrid àti Villarreal two two náà jọ gbá o. ẹ jẹ́ kí n sáré lọ sórílẹ̀‐èdè Italy ní Syria. Is Genoa àti Napoli Napoli ló win two one náà jọ AC Milan àti Cagliari four one ló ń làbájáde rẹ̀. AC Milan ló ní four Cagliari ní one. This is a goal. How much you want better? This is the ball. This is a goal. Ewé match is a goal. Referee slantania àti roma roma na wọ́n gbo ewúro sí slantania lójú four zero. ká ìṣègùn fọwọ́ gbé wọlé ìṣègùn tó wọ́ ibi. ó mọ̀ lágbára o àwọn àbájáde ìfẹsẹ̀wọnsẹ̀ yìí bíi four bíi two ni. penalty ìṣègùn go ibo beckham ìṣègùn ṣùgbọ́n náà àwọn kan sọ wọ́n ń dá mi lóhùn bí mo ṣe sọ̀rọ̀ yẹn wọ́n sọ wípé ah, ṣèbí líìgì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ah, a mọ̀ pé líìgì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ṣùgbọ́n <laughs> ibi títí lọ náà nù àwọn Yorùbá wọn ní àtòkèrè lólójú jíjì ti mẹ́kú sun. so èdè France Troyes àti Monaco Monaco ní two Troyes ní one. gbèsè nu díẹ̀ ìṣègò pa ẹni mi tọ́ bẹ́ ìṣègò. Clement Food àti Matthias two two náà jọ gbá. Lens àti Lorient two two làwọn náà jọ gbá ọ̀mì ayò méjì méjì náà jọ gbá wọlé ara wọn. Strasbourg àti Brest Strasbourg ní three Brest ní one.

káàbọ̀ padà PSG àti Rennes two zero Ni PSG fi gba iná fi gbẹyẹ lọ́wọ́ Rennes bó tiẹ̀ jẹ́ pé PSG yẹn náà ni Messi ṣẹ̀ṣẹ̀ lọ tí wọ́n ń pè ní olú ọmọ àgbáyé àwọn kan ń pè ní goat ẹ gbọ́ nínú òun àti Ronaldo èwo ni goat inú àwọn méjèèjì mo ti dájà lẹ́nìyẹn ṣùgbọ́n ó yẹ kẹ́ ẹ mọ̀ péré là ń fọmọ ayò ṣe àwọn kan ti ń béèrè pé ṣé Messi play pé ṣó score. Messi play wọ́n gbé wọlé ni ṣùgbọ́n kò ní àǹfààní láti gò àmì ayò kankan. Jayé lọ ìṣègò, bọ́mọ méjì ìṣègò. jẹ́ kí n sáré mú àwọn ìdíje qualifier world cup qualifier tí wọ́n gbá kí n sáré mọ́ fi tó yín létí àwọn àbájáde ibẹ̀. denmark scotland two zero Ni denmark gbá o two zero náà fi na scotland lánàá. ìyẹn lọ́jọ́ tuesday. I need that magic. Mali Rwanda one zero ni Mali fi na Rwanda. go. Egypt Algeria Egypt wọ́n gba àmì ayò kan lọ́wọ́ Angola sọ ẹnu mi àgò. Libya àti Gabon two two zero two one ni Libya ni Gabon ni àmì ayò kan. Senegal àti Togo two zero ni Senegal fi na Togo. Ẹ gbọ́ àmì àwọn àgbájáde ó ó pọ̀ gidi gan ṣùgbọ́n mo ní ká gé pété. Oh, What is this magic? I need that magic. Oh, ẹ rí i pé mo sọ lẹ́ẹ̀kan mo ní àrọ̀ ọ̀tọ̀ ni ètò tòní ó jẹ́. mo sọ pé mo ní àwọn àlejò méjì lórí ètò pẹ̀lú mi àyín. mo mọ̀ pé ẹ ti mọ̀ wò pé ta ló fẹ́ jẹ́ pé ta ló fẹ́ gbé wá. ẹ mọ̀ pé ìní gbé ìní ìrà tí ò lọ́mọ nù ìní mú wá fún yín. ìgbádùn yín ló jẹ mí lógún. olóṣèlú moshood abiola ó wà pẹ̀lú mi lórí ètò bí ọmọ liverpool ni wọ́n. àti nífẹ̀mí ọláwálé ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù manchester united. It's sọ fún ilẹ̀ kan mo ná tíjọ ń lérí síra wọn mo wá kó wọn wá sórí pápá mo kó wọn wá sórí ọ̀dàn kán wá fàgbà wọn ra wọn kẹ ẹ wá ṣèdájọ́ láàrin àwọn méjèèjì ẹ̀ ń tó jura wọn lọ. It's a goal. Jerry This is a goal. Malosun, this is a goal. How much you want better? ọ̀gbẹ́ni nífẹ̀mí ọ̀làwà ẹ bá a dárúkọ yín fún àwọn ará ilé kẹ́sì sọ ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tẹ̀ ń ṣe. ẹ kú òye o níbikíbi tẹ́ ẹ ti ní àǹfààní àti máa gbọ́ wa inú ilé wà ní ojú ọ̀nà lẹ́wà ni ẹ gbádùn ètò wa yìí orúkọ mi ni ọ̀gbẹ́ni nífẹ̀ẹ́mi ọláwálé tí mo jẹ́ gẹ́gẹ́ bí olólùfẹ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù manchester united tọkàntọkàn. this is a goal bado pass. ó dẹ̀ ṣe àtìrí yín. zibo this is a goal a mọ̀ pé tọkàntara ni ẹni tó bá ti rí yín kò ní ìdíkẹ́ ẹ sọ pé tọkàntọkàn yóò ti mọ̀ pé tọkàntọkàn ni. ewé má ti ṣe go. torí èèyàn pupa ní <laughs> èsùkú parí ọ̀nà sí ń pè yín ẹgbẹ́ bọ́ọ̀lù Chester United èsùkú parí ọ̀nà olóòtú. fọwọ́ gbé wọlé is a goal sọ́wọ́ if penalty is a ibo Beckham is a goal kashel ó yá mr moshood abiola ẹ wa dárúkọ yín fáwọn tó ń wọ̀rọ̀ lẹ. ẹ kú déédéé wòye o gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa gbé tò wa orúkọ mi ni moshood abiola tí mo jẹ́ olólùfẹ́ ọmọ liverpool tọkàntọkàn the red never walk alone. wọ́n ti sọ pé ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool àwọn páwọn ò ní wọ́ọ̀kì lọ ẹ gbọ́ láàrin ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool àti Manchester àti Manchester United kí ni ẹ rò pé ó lè ṣẹlẹ̀ ní ọdún tá a wà yìí ṣé Man U ni ó gba ife ni àbí Liverpool Mr. Nífẹ̀mí ẹ bá ẹ bá wa sọ̀rọ̀. ẹ ṣe olóòtú tẹ bá ní ká wo ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United a ti ń gbìyànjú tipẹ́tipẹ́ láti bí ọdún mélòó kan sẹ́yìn ṣùgbọ́n olóòtú ìní tẹ̀yìn omi ló pọ̀ ju ọkà wa lọ ṣùgbọ́n ìgbà tí àwọn àwọn sàkún sàkún tó jẹ́ ògbóǹtarìgì inú ẹgbẹ́ Man U wọ́n wá ń wo gbogbo ibi tí àwọn àléébù wa kù sí wọ́n ti ń wò pé wọ́n ti fojú fílẹ̀ pé kí n la lè ṣe torí ta bá ní káwọ́ báyìí àti gbàfẹ́ kàn nísìn o ilẹ̀ ti ta sí i wọ́n á wò pé kí la lè ṣe gẹ́gẹ́ bí àwọn bàbá olówó wa hàn àwọn olówó bàbá olówó máa ń yọ àtàwọn àti kóòtù wa olégọ́nà sójẹ́ pé mm. kí la lè ṣe tí àwa náà fi rí ife gbà ńlá ṣe wò pé ká fojú fílẹ̀ ta fi wo àwọn ọmọ gidi ta sáyìn. bí àwọn ọmọ wo bí àwọn. àti sáwọn ọmọ gidi sísìn yìí olóòtú o ara wọn la ti rí Sancho uh-huh. àti Dortmund láti lọ gbé wa owó ńlá gidi owó tí ń dẹ́rù bòsì la fi lọ gbé o. ẹ gbọ́ ọ̀gbẹ́ni Moshood Abiola sẹ́rù Sancho ń ba èyí náà. Ah, ẹ̀rù bóònù àṣẹjọ́ máa pàdé olóòtú olóòtú ẹ fi liverpool lẹ́lẹ̀ tẹ́rù sancho bàbá ó dá mi lójú pẹ́rù òróró bá ni gbogbo apáta làjọ ń gbọ́ròyìn òróró ronaldo nu ronaldo ní jẹ́ bẹ́ẹ̀. ọmọ mi ti dé fàjì fàndíìkì èèyàn mẹ́rin ọkùnrin kan ṣoṣo tá ń pè léèyàn mẹ́rin yóò pọ́kẹ́ẹ̀tì gbogbo wọn ni. níbẹ̀ wo fẹsẹ̀ wọn ṣe chelsea liverpool bó ṣe pọ́kẹ́ẹ̀tì lukaku sápò tí ó rí nǹkan kan ṣe. ọ̀gbẹ́ni moshood abiola ẹ̀hàn góò machine náà máa ń pe Ronaldo níbi tó sì ti wá níbi tó ti wá ẹ̀ mọye góò tó góò. mo ní Salah ọmọ mi ń bẹ́ńbẹ́ Salah ọmọ ọmọ ọmọ Egypt Mane náà wà ń bẹ̀ yóò gbé gbogbo wọn sáré ẹ̀mí wọn ó gbọ̀n. ọ̀gbẹ́ni nífẹ̀ẹ́ mi. olóòtú mo wà pẹ̀lú yín. ẹ gbọ́ ẹ gbọ́ Salah wọ́n ní Salah ṣé ẹ̀rù Maguire defender yín tẹ́ ń pè tẹ́yìn ń pè ní best defender ṣé ẹ̀rù ẹ̀rù Salah ń bà àbí àbí. ẹ ṣeun olóòtú tá a bá ní ká wo sálà tán dákọ̀ ọ̀hún ẹ rí i pé màgbọ́yà mi tẹ́yìn náà dákọ̀ tó jẹ́ dìfẹ́ńdà mi tó jẹ́ world defender lásìkò yìí. world ẹ fún ẹ̀yin lẹ fún wa. níbi tí Van Dijk wà àwọn la fún lọ́wọ́ ìtorí tó sì jẹ́ ká fún tó jẹ́ ká fún ah, olóòtú sẹ́wà ah. pẹ̀lú mi tó jẹ́ ká fún ó ní ìdíje Euro twenty twenty tó yẹ̀sẹ̀ parí. Ah, táàbà ní táàbà ní fi rọ́kùn táyọ̀ láà ní fi tẹ̀gàn kú gbogbo apáta la rí tú méje ó pa tú méje àti yàyà mẹ́fà ìyẹn Maguire àgbówá la rí Salah tẹ̀wá sọ yìí ọmọ mi mọ̀ mú dáadáa Maguire ó mọ̀ mú kò ẹ̀ka tí ń jẹ́ sálà mọ́ lọ́wọ́ yìí o sálà gbà kan kọ́ mọ́ ní ìsinmi. tí sálà bá gbà mú àgé sómi yọ̀nà ẹ ti mègé dápẹ́ sómi yọ̀nà bà yóò ge àbímánẹ̀ olóòtú mo tó wá lọ́mọ èmi náà tó wá lọ́mọ ọmọ orílẹ̀-èdè Portugal. olóòtú ẹ jẹ́ ń fi lápẹ̀rẹ̀ kan ẹ jẹ́ ń fi lápẹ̀rẹ̀ kan èmi ni sálà tí wọ́n ń dákọ̀ yìí ṣebí gbogbo alárí itú tó pa ibú alárí tó ṣe ní against Chelsea ní wíkẹ̀ndì tó kọjá lọ. ọmọ mi jágò ọmọ mi jágò kò rí gò kankan gbá òpá wọn lẹ́lẹ̀ tí wọ́n fi gbá àmì ayò kọ̀ọ̀kan lọ. ọmọ mi ló jágò ó já pẹnátì ẹni bó ṣe gé Alonso gbà tó gbá Alonso mu Alonso ó gé agédójúbolẹ̀ ló gé. so nǹkan tẹ́ ń sọ ní ìsìn ni pé Salah pé yóò tún gba yóò tún gba àmì ayò ọmọ mi ló ní golden boot season yìí láàsì yóò sì tún gba fífún yìí líìgì lágbára ọlọ́run líìgì àtúnfẹ́ tuntun gbé lọ́dún yìí olóòtú olóòtú ọmọ mi ọgbọ́n wọn ti dé kò sí njúrì bíi ti láàsì olóòtú ọmọ mi ó gba golden boot wà. èyí ṣé ló ń tanra rẹ̀ báyìí níbi tí òróró ọmọ mi wà ah. kéèrè ọmọ sọ pé sálà kan ni ó gba golden boot kò bá àjẹpọ̀ àkà so ah, ọkùnrin èmi náà ní di ogójó táwọn ọmọ ológo ti ń jágò eh. àgbà olóòtú ọkàn mi balẹ̀ bàjẹ́ lórí òróró eh, eh, ẹ̀ tó bá ń wo tún tó dánwò lánàá ni níbi world cup qualification tó ń gbá lọ lánàá. kí ló ṣe kí ló ṣe góò méjì ló jẹ fún portugal nílùú rẹ̀ olóògbé wọn lọ olóògbé wọn lọ láì. wọn náà jágò mi world cup eh, qualifier tán lọ gbá eh, wọn ní gígan ò lè dágbó ṣe wọn fún lásìsì ní ronaldo wo eh, ronaldo tápì ló lọ mọ wájú mọ tápì kò wọlé. sálà àti mane tẹ̀ ń sọ sáwọn náà ń dàgbà ní. àwọn yóò ń ṣiṣẹ́ fúnra wọn ni bùsùmọ́ ronaldo bí kò mọ wá penalty igi kan táwọn dágbó ṣe ah, igi kò lè dágbó ṣe sẹ́yìn olóòtú olóòtú ẹ jẹ́ àpò òdì ìdò tápìn ni Ronaldo máa ń wá tápìn ni wọ́n ní Ronaldo ń dúró de penalty ó jọ ṣe jẹ́jú gbogbo wa gbogbo alámọye góò tí Ronaldo ti ní báyìí. ẹ má wọrí. ó ra ẹ̀ẹ́dì asáré jókè lọ́nà à ń padà bọ̀. What is this magic? I need that magic. Oh, a go. Ah, Escobar is a go ẹ ọ̀gbẹ́ni nífẹ̀ẹ́ mi ǹjẹ́ kí ni kí ni nǹkan tẹ́ ẹ rí sọ sí géèmù tó wáyé láàrin Chelsea àti Liverpool. ẹ ṣe olóòtú ní òpin ọ̀sẹ̀ tó kọjá lọ gbogbo wa la mọ̀ pé ìdíje kan gbòógì tó jẹ́ star match lópin ọ̀sẹ̀ tó kọ ẹni Chelsea Liverpool gbogbo apáta là ń wò pé àwò àwò bí ó sì ṣẹlẹ̀ àwọn táwọn méje ó jọ gbá pé alágbára tálágbára fẹ́ pàdé ká má parọ́ ká mọ́ ká mọ́ ká mọ́ ká mọ́ fi tẹ̀gàn kun ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea fakọyọ ń jọ náà o mhm. èmi ò tiẹ̀ expect tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool ṣe ń jọ náà wọ́n dójú tì mí wọ́n dójú tì mí. pẹ̀lú bá ń ṣe páàkì bọ́ọ̀sì ilé wọn. ẹgbẹ́ ọ̀gbẹ́ni ẹyin Moshood ẹ̀yin náà wò Chelsea gba red card kan àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool yìí wọ́n ah, túlẹ̀ wọ́n. Ah, àtọkùn bọ́n ṣe máa ń ṣe nù kò sí kọ̀ọ̀kan lórílẹ̀‐èdè England tí ò mọ Chelsea láti ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ red card wọ́n mọ̀ gbájú ó dà wọ́n mọ̀ gbájú kan pé mọ́kànlá lọ lórí fídì wọ́n lọ páàkì bọ́ọ̀sì wọn ni ẹ̀rí ọpẹ́lọpẹ́ eh, kípa wọn lára eh, Mendy olúwayé Victor ẹ̀rí bíi fọ́ bíi ṣọ́ọ̀tì mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ táwọn ọmọ mi tán yìn fún wọn látàrí. ṣé tó wẹ̀ yẹn ló fi ń kó. olúwayé Victor ah, ó fi tó wẹ̀ kó ṣọ́ọ̀tì ni ó ti mọ́ la ọmọ ó ṣẹ̀dé nínú díje ti gẹ̀ẹ́sì ni so kò tí ì mọ bá ṣe ń ṣe olúwaye big towel náà pè ọpẹ́lọpẹ́ rẹ lára wọn ọmọ pàkí bọ́ọ̀sì ni pẹ̀lú tí àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea gbàǹjọ náà wọ́n fakọyọ o àwọn ah, gbìyànjú ah, olóòtú mo wo ìdíje òun méṣe. nǹkan tẹ́ ẹ̀ sọ ni pé tí n ò bá gba red card n ò bá na Liverpool. ó ṣeé ṣe jàre olóòtú ó ṣeé ṣe kán na Liverpool torí pé ẹ mọ̀ pé mi ò ilé ilé parọ́ méṣe olólùfẹ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea ṣùgbọ́n tí òótọ́ ọ̀rọ̀ bá délẹ̀ ẹ̀jẹ̀ aṣọ nítorí náà wọ́n gbìyànjú tí wọ́n bá sì ń bá lọ báwọn títí agbábọ́ọ̀lù Chelsea bá ń bá lọ báwọn ó dábí lójú pé wọ́n rí nǹkan mú jáde ń b wọ́n gbìyànjú ajé eh, eh, Chelsea eh, náà gbìyànjú ajé ọmọ mi náà. ẹ jẹ́ ká sáré wo ìdíje tó wáyé láàrin Man City àti Arsenal five zero ṣé kò pọ̀ jù ṣé kò pọ̀jù ọ̀gbẹ́ni Moshood. Ah, ẹ wò ó tá a bá ní ká fi ká wò ó <laughs> ó ti pọ̀ ju Arsenal tán ah, Arsenal ìgbà kan kódà kí àwọn pléyà ajere lóṣogbo wa ń bì kán mú ọ̀rọ̀ Arsenal lọ́wọ́ tán wà yìí àwọn gómìnà wọn bíi mẹ́rin. pé wọ́n ó kàn ah, Arsenal. Arsenal ò dáa kankan mọ́ ládùúrú owó rọ̀gùnrọ̀gùn tán kó lójú ọjà tó tó tó tì ní òpin oṣù tó parí. ẹ ṣé nǹkan tẹ̀ wá ń sọ ni pé àwọn pé àwọn ọmọ tán rà pé wọn ò ṣàǹfààní. àwọn náà wọ́n gbìyànjú omi pọ̀jọ káwọn lọ ni omi pọ̀jọ ẹ mọ̀ bí ó dàbí ìgbà téèyàn máa ń ki téèyàn ń ki straw bọ́nú kànga ni ẹ wo bí ó ṣe rí omi wọn pọ̀ jọ ìgbìyànjú wọn ò tá jẹ wọn ń làágùn tán bá sì múra ṣèṣì ni kómi ayé mọ̀ gbìyàn lọ́bi tó àwọn náà wà nísàlẹ̀ tébù pátápátá. wọn ò mọ tí rẹligéètì rí. ọ̀rọ̀ ìgbà kan náà ni nǹkan máa ń bẹ̀rẹ̀ olóòtú ẹja máa wò nǹkan tí ó sì ṣẹlẹ̀. ọ̀gbẹ́ni nífẹ̀ẹ́ mi kí ni ìwòye ti ń lórí géèmù yẹn. ẹ ṣeun olóòtú ṣe é rí tí mo bá jẹ́ olólùfẹ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal ni ní òpin ọ̀sẹ̀ yìí yìí lọ resign ni yìí ní ìṣe ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal. àwọn ọ̀rẹ́ àwọn èèyàn wa wọ́n kún gbòòrò tán mọ̀ ń ṣẹgbẹ́ agbábọ́ọ̀lù eh, Arsenal wọ́n sì níbẹ̀ eh, làwọn kù sí. Eh, olóòtú ṣé a mọ̀ tán la wa iyo èso omi ọbẹ̀ iyo dáadáa Arsenal ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal ìyá wọn ti sọra wọn di bẹ̀m̀bẹ̀lù. ṣé nǹkan tá à ń sọ nípa ẹ̀ lè ṣe ẹgbẹ́ agbábọ́ọ̀lù mọ́ ọmọ ọgbẹ́ wọn. tí má jẹ́ olólùfẹ́ wọn tí máa jẹ́ olólùfẹ́ wọn lóòótọ́ sẹ́ ń gbọ́ mi ń mm. ti resign ń lọ tí mo mi lọ gba fọ́ọ̀mù mi ah, bẹ́ẹ̀ ń fa fọ́ọ̀mù Arsenal yàrá ẹ̀ ní olóòtú ẹ ẹ pé kí mo rí ẹni jáyẹ̀wò ẹni jáwò ní sísìn kan náà sísìn tó bẹ̀rẹ̀ yìí eh. ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal wọ́n ti gbá odidi máàcì mẹ́ta níbi tó le dé ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal wọ́n rí ẹyọ kan báyìí gò ah, ẹyọ kan gbogbo ọmọ tán rà yóò dáa fún olóòtú ìmọ̀pẹ́ yìí náà wọn àwọn nánáwó jù sísìn yìí olóòtú ẹ̀ tó wà mú kábàmárì gbogbo àwọn ọgbà àwọn England tí wọ́n ṣẹ̀ṣẹ̀ darí relegation dé ìyẹn àwọn tíìmù mẹ́ta ah. àwọn tíìmù yẹn wọn àwọn mẹ́ta wọn fakọyọ jẹgbàgbà lọ Arsenal lọ ah. ẹgbàgbà bọ́ọ̀lù Arsenal tó yẹ pé tí wọ́n bá ń ka big team ní England ìgbà wọn bá ìdá tí wọn bá ìka mẹ́rin sí márùn wọn dà pa sẹ́nà bẹ́ẹ̀. àwọn olólùfẹ́ wọn mọ̀ láwọn ni wọ́n gbà fẹ́ lóyún season tá a wà. ẹ bóyá wọn fẹ́ lọ gba ife ẹ̀yẹ tọ̀sùn united lọ́sọ̀gbọ́ bíbí torí tó bá yẹ pé ti england ni olóòtú wọn lè rí ẹ̀yẹ gbà o. ó dáa ká mọ̀ fàágùn jù ilẹ̀ ti ṣú ọjọ́ ti lọ. a mọ̀ pé ẹ̀yin Manchester United àti Liverpool a mọ̀ pé padà bọ̀ kí ni ìmúra alẹ̀ tẹ̀ ti ní kí ni nǹkan tẹ̀ rò pé ta lẹ̀ rò pé ó nàra àwọn náà àwọn méjèèjì. olóòtú sẹ́rí lọ́wọ́ tí mo wà ní England yẹmi Manchester United lọ́wọ́ yìí ah. gbogbo tíìmù tí mo bá ti ń bá pa ìlọ pípa ni ẹ mọ̀ pa wọn tí bá ti mú Liverpool ń pa Liverpool ní olóòtú o. ẹ̀ẹ́gùn ọlá kìnìún àbẹ́sà ọlá. olóòtú ń pa wọn ni góòlù fi pọ́n olóòtú. ọgbẹ́ni mọ̀ sí kí ni ẹnu ni ẹnu ni wáyù ni bíi tàbí àti ajakara. wọ́n mọ̀ tí lóròrò. ìmẹ́gá lẹ́kọ̀ọ́ ìmẹ́gá lẹ́kọ̀ọ́ mo láàdì Van Dijk wà ń bẹ Mátìbù àwọn ọmọ mi anọdù Konate ọmọ kan ṣoṣo tí mo rà sísìn nù yóò pọkẹ́tì yóò fòróró sápò ni yóò fi sápò báyìí. ẹ ti gbàgbé pé kó máa ṣe náà pé tọ́kì jẹ ní tọ́kì láfi dẹ̀jẹ̀ sálà wà. ẹ ti ẹ̀ mọ́ bàá náà. ìgbà tá a pàdé nígbà tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool tá a gba líìgì ẹ wò bí ọmọ mi Alisson kípà ó ṣe lè assist yẹn látẹ̀yìn ó lẹ̀ fún sálà ó gbé gbogbo wọn sáré ó dà sí i ẹ mọ ah, ah, wọn ti jẹyà lásìsì mẹ́rin sí méjì mo tó jẹ fún wọn náà jẹ ẹ mọ wọrí ẹja pàdé njọ tí mo bá gbọn mu wọn dàrín njọ náà wọn ní rẹ́ẹ̀lì kankan mú dání. wọn ládìí èyí tán nu mo fìyókù dìgbà tá a bá pàdé bó ṣe jẹ́ nù. ó ní a kì í dùn kó pọ̀ sókí náà ní ọbẹ̀ oge ọ̀gbẹ́ni nífẹ̀mí ẹ bá dágbére fún àwọn èèyàn yín nílé kẹ́ẹ̀sì kẹ́ẹ̀ gbà wọ́n mọ̀ràn kí wọ́n máa ṣe jẹ́jẹ́ tó bá ti ń wo ìdíje déré ìdárayá. mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá nílé o tẹ́ ń gbọ́ wá nílé o etí yín ò ní di o àwa lámọ̀ wá ẹ̀yin náà lámọ̀ bá o mo fẹ́ kí gbogbo owó mọ̀ pé èyí tá à ń ṣe yìí eré ìdárayá eré là á fi ọmọ ayò ṣe o kò dìjà rárá ẹ̀hún tá a bá ti jọ wo ìdíje eré ìfẹsẹ̀gbá ibikíbi tó bá yọrí sí. Si Chelsea lè na Man U Man U lè na Chelsea kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ ẹ jẹ́ ká mọ̀ gbà bẹ́ẹ̀ pé bó ṣe wá nù eré làfọ̀ máa yóò ṣe o ẹ mọ̀ jà o. ó dà ẹ ẹ ọ̀gbẹ́ni moshood ní ṣókí ẹ kí ni ìmọ̀ràn yín fáwọn ọmọ ẹgbẹ́ Liverpool agbábọ́ọ̀lù Liverpool. ìmọ̀ràn mi fún gbogbo olólùfẹ́ Liverpool ni pé afọkànbalẹ̀ líìgì ọ̀rẹ́ season yìí tá a bẹ̀rẹ̀ tá à ń gbà lọ Anfield ni tó para bọ́ọ̀lù ẹ̀kan sí táwa náà gbà pé ogún so never walk alone náà sì la wà o wọ́n ní wọ́n ní never walk alone làwọn wà ṣé wọn ò ní walk alone tòótọ́ ó dá oníyàn ṣe ọlọ́bẹ̀ ẹ ṣe ẹ̀yin tẹ́ ẹ bá wa jẹ́ náà ẹ kú àìbínú. èmi ọ̀rẹ́ yín ọmọ yín àbúrò yín náà ni ọlá afis ọmọ òye bá mi jí. ìpàdé tún di ọ̀la ní aago kan náà níkànnì kan náà.

Shaku Shaku is a go. Loju Tutu is a go. Maronura is a go. Dembo is a go. Jilao is a go.